tẹwa ń wárí wárùn ìwárí wárùn ni ẹ má bínú o ẹ má ṣe o ẹ má bínú tiwa o ẹ dákun o ẹ̀yin aláyé ẹ̀yin ẹ tẹ wọ́n lè pé alọ̀run gan pé ẹ̀yin ni o ìyá àwọn òṣòro ń gà ìyá àwọn irọ́ pátápátá gbàdàgbà rọ ayò bá mi gọ̀ púpọ̀. àfi yóò àgbà tí ń jẹ ní ẹ ọ ní gọ̀ púpọ̀ wọ́n sàgbẹ́rẹ́ bó sì máa rán bàbà fófurufú. ìjọ àti ń pè yá àjẹ àti ẹ̀ka kó dìde fún. àárí o. a ò kọ́jú kojú òsì ìyẹn ń bẹ láàrin ọkùnrin ń bẹ láàrin obìnrin àjànú ń bẹ wọ́n lè rán àjànú síyàn kọlọmọdà láàmú. ìyẹn ń bẹ rẹpẹtẹ but ìkankan náà ọ̀sẹ̀ yẹn ọdún nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ idán ọ̀rọ̀ ká di nǹkan mọ́ nǹkan ẹ̀wọ́ oye sọ́nù sọ́nù bàkọ́rà pé bàbá bá tẹ bá dì tẹ bá ṣe ọlọ́run ní bẹ tí máa ń ṣe bèrèbèrè àmọ́ gbogbo rẹ̀ ẹnìkankan ò lè fi ìnira kan yàn lẹ́yìn òun ọlọ́run abẹ́ ẹ̀ bẹ́ẹ̀ gbọ́n tó sọ ni ẹ̀ka bẹ́ẹ̀ wàmà hùn bí dọ́ọ̀. ẹ gan ní ẹgbẹ́ níbi tó ti. wàtàbà ìmọ̀ tẹ́tí ló ṣàyàtì inú àlámúlùkì Sulaiman. وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بالضار يضلين به من أحد إلا بإذن الله ọ parí ibi à ń lọ nìyẹn ṣe ń tẹ́ máa halẹ̀ tẹ́ máa halẹ̀ tẹ́ máa halẹ̀ lásán nìyẹn nígbà tí ń kà bọ̀ tí ń kà bọ̀ ń kà bọ̀ ń kà oúnjẹ agbóye pé àwọn nǹkan yìí ń bẹ nǹkan yìí ń bẹ ẹ̀yìn abila wa kíni ẹ̀yìn agbára máa àwọn wa wọn so méjì ń àwọn kan ní àdànù ni wọ́n <clears throat> kìsì màlẹ́kà pé à màlẹ́kà ò lè wá dánrò èyí o àwọn àfa àti àwọn àfa àdùsùn náà jàmáà ní ti wáta màlẹ́kà ló pè màlẹ́kà náà ni àbí wa máa ma fi sórí ni ohun tó lọ àwọn fún nìyẹn. bí gbogbo nǹkan bí nǹkan bẹ́ẹ̀ bí gbogbo tí máa ń bẹ́ẹ̀ lẹ̀ bá jẹ́ nǹkan rí àtẹ̀fẹ́ mẹ́yìn ọlọ́run ọlọ́run máa gbèdán wa sáyé gbèdán wa ká tù ká tù pọ̀ ká ìlànà sọ̀fọ̀ àńjọ ní ìgbé ká má sì gbọ́ pé kò sí oògùn oògùn wà ẹ̀yìn rẹ̀ yìí dáa nífẹ̀ẹ́ bá ń ṣe. èyí láti bọ̀ sáré. <laughs> kí láti bọ̀ sáré ojú ọwọ́ náà ọlọ́run mm. yóò rẹ̀ tẹ̀sí láyé kó tó kó ń bì. tẹ̀mání òṣoògùn níjọba ibò ń yẹn lẹ̀ ọkọ̀ sọ bẹ́ẹ̀ ma. Hmm. àmọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run wá sọ pé ń bẹ ṣùgbọ́n gbogbo bí sáà ń bẹ yìí náà ata kò sí kò á sí ká máa mi hẹlẹhẹlẹ pé ha ògùn ń bẹ o kìnnì kan ń bẹ o ó ní oníwà máa. bihi min adin illa bi idinillah. wọn ò lè fi ìnira kankan ìnira kankan kẹ́ẹ̀nì kankan mi ní ahadi ẹ̀rí ọlọ́tún mú mi ń wá láti mọ̀ kíkà yé ká lè gbọ́ yé pé anybody ìbá àtọmọdé bí lónìí lónìí tí gbé lọ́wọ́ tí ọmọ kùrì sí yìí kà tí ọmọ kúlẹ̀ àwùjọ kìíní kejì yìí kà wọn ẹ̀ lébi kankan sé èmi ọlọ́run ni mo dá mo ṣe ń tọ́jú ẹ̀. tí bá sàn kan sọmọ bí lónìí tó bá mú èmi mo yóò mú. kùlẹ̀ yóò sì ọwọ́n dànù yányá gbogbo rẹ̀ nígbà tí ń kàwé ti kàbọ̀ ọwọ́ parí ẹ̀ pé kọ́ máa bẹ́ o ìjẹ́ máa mí lókè lọ́yà tó máa mí lókè lókè kọ́ máa bẹ́ rárá bí ìbá ṣe kọ́lọ́ ń bá sọ bẹ́ẹ̀ tó dẹ̀ rí bẹ́ẹ̀ ayé ò ní bó ṣe rí kẹ́ ẹ wojú àwọn àfáà súnà ṣe ti ń gbọ́rí fọlọ́ọ̀gùn ṣe ti ń gbọ́rí fún wọn pé ẹ lọ bínú ẹ bínú kò ní dáa fún yín. ẹ wọn orí kankan ṣe sí i hmm. nígbà tí ọ̀yọ̀ǹda ọ̀yọ̀ǹda ó ní ọ̀yọ̀ǹda kò yọ̀ǹda ẹnìkan ní máa ń basẹ́ yànjẹ́ kí ni ò dùn sí i wọ́n ń ba àwọn àbáṣọ náà ń basẹ́ wọ́n jẹ́ ẹ̀ mọ iye ẹ̀yin tó kún ọ̀nà tú lọ́rùn yín ẹlòmíì ó ti sanwó kalẹ̀ ó ti sanwó kalẹ̀ lówó tó lówó kọ lókun lọ́rùn rẹ̀ ọ̀tàkà lọ gbowó ẹni ọlọ́ta kápẹ́ nítorí mo fún yín lówó lánàá mi ìfẹ́ gbọ́ pé ti hàn kankan o àná mo fún yín lówó ọjà ọjà ọjà ọlẹ̀ tó farabalẹ̀ dúró kà á ọkà pé pé yẹ hẹn iye bẹ́ẹ̀ láyé mo kó fún yín iye bẹ́ẹ̀ báyìí mo kó fún yín ọlẹ̀ tó kó lẹ̀ kà tán kí ni adé olóhùn ò se mọ́ ńlọ wá sí lánàá wọ́n ní wọ́n ní nọ́nsẹ̀nsì ni bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe sẹ́ǹsì má o ah ìdètú níbi ìdọ̀tà kọ́ ni àwọn máa ń tó dọ̀tà náà lọ ajẹmàálù kan ajẹgbé. àánà kúmùlà bẹ́ẹ̀ni ẹsẹ rántí. àánì. wọ́n ti gbé màálù yẹn lọ bí wọ́n ti lò ó. bẹ́ẹ̀ni. ìsìn ah, wọ́n ti gbé màálù yẹn lọ màálù ńlá ni o. Ah. wọ́n ti gbé lọ bí wọ́n ti lò wọ́n ti parí ọ̀rọ̀. oníke. wọ́n ti gbé ta rẹ̀ o ti sọ kalẹ̀ síbẹ̀. lọ́ba wá sí wàásù ní ọjímọ̀. ní ọjímọ̀ lọ́wọ́ àti bá gbóyè lọ́rùn náà bẹ̀. lápárí wá àti lọ́ba bá mi pé bàbá èmi lẹ̀ ń bá wí mo ní lóde. òun lè lọ́jà màálù síbi gan ni. mo ní ọ̀rọ̀ ní pa orú ọ̀dọ̀ òkúrọ̀ ni olóò náà ti mọ̀ ńgbà tó dọ̀dọ̀ rẹ̀ ọlọ́yà ibà ni pé ọ̀wọ́ náà ọlọ́run bàbá yìí ọ̀wọ́ náà ọlọ́run o òtòrò òkúrọ̀ ni ó sì ń pèrè fún ó sì ń ní ọlọ́run pé jáde. n ma náà rojú rẹ wọn ti bí ọwọ àmàlú ẹ lọ. ó fà sẹ́yìn ọkọ̀. sẹ́kọ̀ máa rú ọmọdé máa rú bọ̀ máa rú bọ̀ ládàá bí. adẹ̀pá jẹ. ẹran rẹ̀ rọ̀ mùkẹ̀mùkẹ̀. apájẹ. Hmm, kò yí. wọn a bá náà mo fún jẹ ń bẹ. bẹ́ẹ̀ ni ah. Ah. ẹ fẹ́ mi náà ń bẹ. Ah. sọ fún pé mi lọ wá gbé fún sọ fún bẹ́ẹ̀ pé mi lọ gbọ́dọ̀ mi ló gbé wá. ìjìlù ni. ọlọ́sọ fẹ́ràn kó mọ̀ yín. ìjìlù. n gbàtọ́ padà lọ sí oyún sọ̀rọ̀ ní dọ̀dọ̀ tájù báyìí. ní ti pàjẹ́ kò sí ní ọ̀sẹ̀ lẹ̀ gbọ̀ngàn di màálù àpàjẹ́. bẹ́ẹ̀ni a jẹ́. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa fẹ́ tí wọ́n fẹ́ ṣàdúrà kó orí ọ̀tá orí iná lọ pẹ̀lú olùgbọ́n àti fi ń gbáyé tẹ́bà fẹ́ dà láàfẹ́ tẹ́sí fẹ́ sọ̀rọ̀ pé sì máa fẹ́ tẹ́tún fẹ́ sàdúrà kó fẹ́ súnlẹ̀ tánà bí ní ẹlò àwọn ọ̀nà tánà bí là ẹ̀mọ́ bàbá èyí àrùnkùnmọ̀lá. ẹ̀yin yorùbá. ẹ máa ṣẹ̀bọ̀ máa ẹ ṣẹ̀bọ̀ ṣẹ̀bọ̀ ẹ̀bọ̀ ṣẹ̀yìn àfẹ́bùdó fúnlẹ̀ tún fẹ́lẹ̀ ẹ̀yin yorùbá ẹ ṣàkíyèsí. ilé ìgbé ńlá tó ń dúná àti dáńtì ọ̀tún ní ìlú bọ́jà ti kéwù ẹ̀kúkú kéwù. Ẹ̀kẹ́rùkẹ́rù ẹ̀rìkẹ́rùkẹ́ odò orí ayé ilẹ̀ kúrú kàtà. Síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá lẹ́yìn ilẹ̀ ilẹ̀ tún báyìí. Síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá ohun tí ó lẹ̀ ilẹ̀ tún rárá lẹ́. Ẹ wá ṣe ó pèlè tiẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ kò má sí ewé kò má sí egbò kò má sáré kò má gbé kúrè kò má sí ọgbà kò má sábò yẹn nípa kájára tọ́lọ̀ ń tètò lórí ààyè ọ̀rọ̀ àdàmà láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo níbẹ̀. níbẹ̀ o. nílò ní fi ń jò ní. jíjẹ́ òní tó yẹn ń jẹ́ òní oúnjẹ àmàpọ̀ kan ṣoṣo lọ́lọ́ ni. tí ì bá ṣe bẹ́ẹ̀ òní òní jẹ́ báyìí. Ah. Allahu Akbar. òní lọ́dọ̀ tiwa òní lọ́dọ̀ tiyín àtò lọ́dọ̀ tiwọn náà. ẹjọ́ ẹjẹ́ àpò nídìí ìdò ọmọdé níbi ìṣeré ẹjọ́ kò sí kan lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí máa ń ṣe bèrèbèrè gan tí máa ń ṣe nǹkan kan ẹ máa wo ẹ máa wo ìyà tí ń jẹ ẹsìn máa bá wò pé a ọsẹ sí tán báyìí ilá à ń tà túbà lóko. ọ̀rọ̀ ayé wá. ẹ̀fẹ́ nìkan ń practice dán ọ̀dẹ̀ ń jẹ a ọsẹ sí tán <laughs> bí ẹ máa sọ pé bí ẹni pé mo ti rí pọ̀ ọsẹ sí tán ojú mo ti ń wò yìí àtúwàtúwà lóko. ẹ̀yẹ náà tó. bá wù. lórí sẹ́ríù yáyà yìí torí pé a ṣàlàyé díẹ̀ nínú táwọn afá sọ̀rọ̀ yáyà yìí méjèèjì yìí bàbá yìí máa mọ̀ wá ṣàdúrà fún wa pé ìmí ìta tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́la kọ́lọ́njá gúnlẹ̀ ayọ̀ ń bẹ̀. ẹ̀ẹ́dẹ̀ fáwọn ọmọ wa tí wọ́n ṣàṣeyọrí àná làbá ṣe ṣùgbọ́n àṣàṣemọ́lánà àwa ṣe lónìí ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ méjì ládàbí wọ́n kẹ́kọ̀ọ́ wọn parí ní kùlíyà Imam Malik ní jégede ẹ má dẹ̀ ti fẹ́ parí ẹ̀kọ́ ní jégede yóò lọ ta sáàdì lọ parí ẹ̀ ní lórílẹ̀‐èdè kejì lọ́hùn bẹ́ẹ̀ wọ́n ti lọ́ máa ṣe ìdánwò àṣeyọrí àti ìwé ẹ̀rí ọ̀nà ìjìn díẹ̀ ní Nàìjíríà bá dáa ní bàálù yẹ máa wọ̀ lọ ṣùgbọ́n bàtí Nàìjíríà ọ̀dà ọkọ̀ náà wọ́n wọ̀ lọ wọ́n máa ń lọ wọ́n wọ́n yẹ pẹ́pọ̀ tí wọ́n fi máa dọ̀hùn tí wọ́n máa tóbi jọ márùn ká tó dọ̀hùn. wọ́n yẹ pẹ́pọ̀. wọ́n yẹ pẹ́pọ̀. Hmm. ìdálẹ́kà fún náà so ọ̀nà kánú wọn máa gbà lọ. akáyọ̀ òkè gbà wọn lọ. wọ́n ti wá dé láyọ̀ báyìí wọ́n ti dé. wọ́n ṣàṣeyọrí. àfàwà muhammadu saidi labọ àti hmm. àfàwà ibrahim olómi. máa yí. máa yí wọ́n ti dé hmm. báyìí láyọ̀ kọ́lọ̀ ní wọn lábàríkà. amiina. ẹ bá ní dúpẹ́ ẹ bá ní sàdúrà fún wọn. ìkẹta on the fifteen oṣù àwọn àlùbáríkà wọn fẹ́ẹ́ ṣègbéyàwó lọ́kùnrin àti lóbìnrin on twenty five oṣù yìí ah. on the twenty five oṣù keje tá a wà ni wọ́n fẹ́ ṣe afẹ́ṣẹ́yàwó fún wọn alfa wa habib àti ẹlẹ́hàá aisha ẹ bá ní pẹ̀lú ọkọ̀ lọ́njọ́jọ́ kò láyọ̀ kó sì bọ̀ aláṣẹ kọ́ bá ní ṣe ẹja ka débi kankan ẹ bá ní bẹ̀rẹ̀ lọ́hùn lórí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkẹrin ni pé ẹ wà sáadà fún gbogbo jama yìí ọ̀rọ̀ kan bẹ tí ń sọ fún yín bàbá fẹ́ yìí tí ọlọ́run ó fi wò mọ́ wa la gbàdúrà gbogbo ẹ tí wọ́n gbọ́rọ̀ lọ níbí ẹja débẹ̀ kí wọ́n sọ. So. tọ́ra nídìí kọ́lọ́hún gba àdúrà wa báyìí. ìlú èsìn ọdún ní ọgbà ọdún tí ń bọ̀ sí lọ́dún fún wa. amiina. àwọn afáàní yanfa ń àwọn amali ní òdodo a máa wà lára gbólóhùn a sì ìyẹn ni pé òdodo ti bi gbólóhùn fọwọ́ mùtọ́bíkọ́ mùtọ́bíkọ́ lè àkábárí lè wá kẹ́ ó ní kí èèyàn sọ̀rọ̀ lẹ́nu kó sì bá ń tọ́sẹ̀lẹ̀ mu ọ̀rọ̀ rẹ̀ dòdodo nìyẹn èèyàn sọ̀rọ̀ ntòsí ṣẹlẹ̀ náà déédéé ntòsọ ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ dòdodo nìyẹn. Ni àwọn bá sọ pé asédèkò sédèkò wàlẹ̀ kásìbò náà kásìbò asédèkò sédèkò kódà bí nkánà fi àyùnì náà sì kásìbán fáwà sédèkò ìsákánà sédèkò sédèkò fi ètè kọ́ di. Kọ ìlòhó tí èèyàn bá sọ̀rọ̀ bó ṣe ń bẹ lọ́kàn rẹ̀ ló sọ bó ṣe sí lọ sọ ọ wá sọ ntẹ́yìn èèyàn rí sí kọjọ sọ àmọ́ bó ń ṣe rí sí lọ́kàn ìní ọsọ òdodo ni. èèyàn sì purọ́ irọ́ ni ọ̀rọ̀ rẹ̀ lọ́kàn rẹ̀ ọmọ pò ń àmọ́ ń tẹ̀yìn èèyàn rí sí ni pé ń tọ́ sọ ó ṣe déédéé rẹ̀ irọ́ náà là á kà sí lọ́lọ́run kà sí. torí pé ńgbà wọn sọ pé mọ̀tọ́ bí kọ̀lẹ̀ hábárì mọ̀tọ́ bà kọ́tò lè hábárì lè wá kí ìyẹn lódodo àlàyé bẹ́ẹ̀ ìyẹn ni kọ́kọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni tó sọ ṣe rò pé ó yẹ jẹ́ tọ́pẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe lọ́kàn ti òdodo ni fún àpẹẹrẹ ní ìsìn ìyẹn rẹ̀ nìkan ti ń bọ̀ lọ́ọ̀kan ó sì jọ bàbá séèdù lójú rẹ̀ èmi ẹ̀ ń gbé bàbá séèdù ń bọ̀ ọ̀nà ní yá séèdù kọ́ni já àbúkà sọ̀rọ̀ ẹ̀ bóore pé alihamudulilayi jahabi jahabi ìgbà tí ó di lóde bàbá di bàbá di bàbá yín dù kò sí fi tán wọn ò ní kọ́lẹ̀ kókòrọ́. àmẹ́yàn ọmọ pẹ́ ti ń bọ̀ yìí ń lù ni ọmọ bẹ́ẹ̀ tẹ séèdù pé séèdù bàbá rẹ̀ dé inú sẹ́yìn bá dùn nígbà tí ó bóde bàbá yẹn náà lè dé tòótọ́ bọ̀ tí ó mọ̀ pé bàbá rẹ̀ kọ́kọ́ fi tó fi pè é irọ́ náà láàkọ́ fọpọ́ pa. ìyẹn pé méjèèjì ní ń ṣe pẹ̀lú ara wọn káwọ́lù wọlé ìtìkọ́t à níta bá sọ àti níta àdìtọ́ kan méjèèjì ń jọ ṣiṣẹ́ pọ̀. olùkọ́ yẹn yé wọ́n ní tá a bá sọ̀rọ̀ tí n tá a sọ tó ṣe déédéé. ìdí ń wá wá níṣẹ́ nísìnyí a kírun sọ pé salamu aleykum ara lé mọ̀ lọ kírun o ó sì lọ mọ́sálásí tòótọ́ ó sàlùwàlá ó dẹ̀ kírun àti ọ̀rọ̀ àti iṣẹ́ ó papọ̀ báwọn òdodo nìyẹn. amẹ́nìkan tan ẹnìkan ó pé tó ń bá ní kó ń lọ kírun ló

má bọ̀ ẹ̀ẹ́ iṣẹ́ tó ṣe ọ̀bá ọ̀rọ̀ tó sọ mu torí pé ìtìkọ́ọ̀lù rẹ̀ kọ́hùn fẹ́lẹ̀ ẹ̀sìn òfẹ́lẹ̀ bọ́ọ̀lù ni òfẹ́lẹ̀ bọ́ọ̀lù ni lọ́wọ́ abọ́wọ́ ẹ̀rì àwọn afáàní só nírun yẹn àbí òní àwọn afáàkú méjì ń bẹ àwọn kan ní òní torí pé àníbi sọ pé ìnámadà àbálò ènìyàn àti àwọn kan nítọ̀ ẹ̀já kó ní náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé ọ̀tọ̀ làníyàn tí wọ́n bá dèdì nǹkan ńgbọ̀ pẹ́ ńgbọ̀ pẹ́ náà lọ́lọ́run pàpà wá darí wọn sí dáadáa ẹ̀jẹ̀ àgbà pé ó ní àwọn tí wọ́n sọ bá ń lọ́pọ̀ jù àwọn tí wọ́n sọ bá ń lọ́pọ̀ jù. èyí ò bá wọn wọn nílẹ̀ ìyá mọ̀ yìí pé kọ́ọ̀lù kọ́ ìlì tó ní lá ìlọ̀lá pé kọ̀sọ́ba kan àfọlọ́hùn hadha khabarun sidikun ntọ́sọ̀hún kò níyèméjì òdodo ni. ṣùgbọ́n aliyu sọ dikuhu kọ̀lìbóhù sọ́kàn rẹ̀ gbà bẹ́ẹ̀ sọ́kàn rẹ̀ gbà pé láyéláyé làlám tó tọ́ ẹ máa yé ẹ̀yàn tí fi láyéláyé akọrin kí ayé tí wọ́n sì tiẹ̀ jẹ́ ẹlẹ́gbẹ̀jìnú ogun. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah irọ́ sì ni òun náà lè ló ní igba ọsẹ ńlé náà ló ní kinní kan lé. láì sọ nínú orin tí wọn kọ lẹ́ẹ̀kan yẹn pé kò sí ti ń jẹ́ àwúre kò sáwúre lẹ́yìn kan ọbẹ̀ lọ́hùn ẹ̀ ń fi nǹkan kan bẹ lọ́hùn yóò wá fi ń tọ́lọ́hún fẹ́ tó bẹ̀ náà ni. àmọ́ tí ọlọ́run bá ní kí gbólóhùn èèyàn kó papọ̀ mọ́ ti ń bẹ lọ́kàn á sì pé ọ̀rọ̀ rẹ̀ ó ní fàáyín nìyẹn. wọ́n ní wà láàbá pẹ̀lú tá a sọ̀kalẹ̀ ìfalimọ̀tẹ́dẹ̀ lẹ́sà sọ́ọ̀dì kan àwọn èèyàn tó bá jọ ń bí díà wọ́n ìṣòro dòdò òǹbídíà aládàdálẹ̀ inú ẹ̀sìn èyí tá a sọ nìyẹn tí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ń gbó bí ajá tó sì jẹ́ pé kò ju bá náà lọ ọmọ adágbó bá náà ni tí ọba tún sọra kọ́ gbó máa ń wọ̀n yóò máa gbó lọ ni kó gbó máa ń wọ̀n kọ́ra máa gbó ní gẹ́gẹ́ wọ́n ní nǹkan ọ̀dà hàn kí ni wàhálà tiẹ̀ wọ́lọ́mẹ́sìn wàá fún wa ni à ń gbó níbi tá a gbé lọ sí wáàsí níjọ́ sunday àkọ́kọ́ ní ramadan. lárúgbó ewé. lárúgbó ewé. akramakumullah. so àwọn arápẹrẹ kan pé àwọn kan ń pé ẹ má pè wọ́n. Ah. ẹ má pè wọ́n ẹ pè wọ́n ẹ má pè wọ́n àwọn èèyàn gidi sì ní ẹni táwọn pè nù. kí ni ìdíje fi ní ká má pè wọ́n ẹ tọ́mọdé nìsín orin oníjọ́ máa wí nìsín àwọn tẹ̀lé ọ̀la àwọn òpè. bàbá fẹ́ ẹ má wà wọ́n sì wà wá. máa ní ẹ̀yin èèyàn ẹni tí wàá gbọ́ tẹnu ẹ̀gà á ní ẹ̀gà ń wọ́n ti kùn wá ní ọ̀dà míì fún yín. àwa tí kùn lọ́dà dáadé ẹja àròjọ obìnrin ọ̀dà wa pọ̀ o obì òdìjà wa o owó òdìjà wa o ilẹ̀ òdìjà wa o ẹ̀gbọ́n òdìjà wa o abẹ́nìkan pàdé lóde rí láyé ká máa fi èlú lẹ́ pa iye kan tí ọlọ́run jọ ṣe dàyé àti ńlọ ti wá nìyẹn wípé n ta gbàgbọ́ tó sì jẹ́ pé náà lọ̀rọ̀ ni pé ntọ́nà máa fẹ́ fún ẹ̀dá ẹnìkan ò lè dín lọ́ọ́ rẹ̀ fọ ní fifteen thousand òṣìṣẹ́ sọ́dọ̀ ẹnìkan ọwọ́ ààrẹ ọ̀jẹ̀ ó fọ ní ten thousand five yòókù òkùnkílẹ̀ tó sunjọ náà <laughs> òun náà kàn jìyà akọ́rẹ́ ọ̀jẹ̀ ẹ̀yin èèyàn ẹ̀gbọ́n ohun tó dìjà wa ni pé wọ́n fi ń tí ò sí inú ẹ̀sìn lélẹ̀ a sì ní ò sí. níjọ́ tí àwọn àáfàá tí wọ́n ti lọ tí èébú tiwa èébú wọn ò tọ́ sáwà lẹ́nu a gbọ́dọ̀ bú hàn tí wọ́n ti lọ torí bí wọ́n ṣe láyé káwa ń lò yìí ọlọ́run sì mọ bí ó ṣe ṣe wọ́n yóò dẹ̀ forí dì wọ́n. àwọn àáfàá fi mọ̀lúdí lélẹ̀ wọ́n fi wá nǹkan jẹ kò sí nǹkan mí ìjọ náà kò sí nǹkan mí mo ní na wọn ṣe wọn kọ àwọn èèyàn jọ wọn dẹ̀ gbà yí pé wọn ò tún wá wọn ò tún fi àníyàn wọn ò bá níyàn ìwà nǹkan jẹ tó gbé kalẹ̀ náà wà lára ẹ̀sìn náà ni pé ọjọ́ bíi ànábì ma o máa ó sì máa dáwọ́ jọ tẹ fúlọ́ọ̀pù dẹ̀ fi ṣe njọ wọn bá kú yorùbá ni wọn máa ń la ilẹ̀ wọn bá wọn wọn máa náwó sára njọ náà so àwọn àdàtí dé ń sìn ọlọ́run ti wá sàánú jù bẹ́yẹn lọ ah, kìí ṣe dandan kí èèyàn já àfa àkọ́mọ́ nìṣẹ́ lọ́wọ́ kìí ṣe dandan ìyẹn lè ṣe tọ́lọ̀ ìyẹn lè ṣiṣẹ́ aṣọ títà ẹ lè máa ṣiṣẹ́ aṣọ ihun o lè tapako o lè tarin o lè tẹ̀wà olùjẹ́ bíríkìlà olùtakùndí. so bí àfa ọba tó sẹ́ fún ẹ pé kí ọlọ́run sọ àfa di iṣẹ́ fún ọ ọlọ́run ọba àlekè ọlá máa sanwó rẹ láti ọ́fíìsì rẹ̀ fi sẹ́mi ìkún tó mọ̀ yẹyẹkúyẹ nta dáràn sí lọ́wọ́ nìyẹn tí àwọn òsì dáràn kankan lọ́dọ̀ ọlọ́run wa máa ń sọ ń bẹ̀ yìí pé ẹsẹ̀ máa wò kúgbẹ́ wọn yìí o mọ̀lúdì tẹ́ ń sọ yìí ohun àríṣẹ́ tó wà o. àyè náà ni o mọ sọ fún jọ́nà pé lágbè ni wa tá a ti kó lọ bí a kó lọ jọ́ mẹ́ta la fi ṣe mọ̀lúdì abẹ́rẹ́ njọ jimá jimá wọn pa màálù. sátidé sànńdé mọ́júmọ́ mọ́ndé àrẹ èkó wà ọ̀yọ́ wà ìlọrin wà ìbàdàn wà abẹ́kúta wà wẹ̀ sílẹ̀ òkun bíbà kì í dẹ́ ṣe pé. kì í dẹ́ ṣe yí pé à ń ṣèrà láwọn ọjọ́ yìí wọ́n ń náwó ni alẹ́ sátidé mọ́júmọ́ sannde wọ́n fi náwó ni wọ́n máa tó ni wọ́n máa tó ni gbogbo akẹ́kọ̀ọ́ ó ti lè so kọ́ ibi abáná tí abáná dé tí ẹ̀fí mọ́sásídé á tún bẹ̀rẹ̀ alẹ́ sannde padà gba owó ni lọ ń bẹ́ a sì ọ̀dà àfagilé tó ṣé ìwọ́lọ́kàn ọ̀bẹ nígbà táwa ti mọ̀lúdì máa láti bí ọdún mélòó lẹ́nu ìsìn táwa àgbáyé wàhálà yà ayé táwa ń gbé ńgbà náà tó wá dáa ju tá à ń gbé ní tá à ń gbé ní ìsìn dájú àti tá ní ìgbà náà lọ. ó tó wàhálà bú tá a láìsùn tá a máa ṣàìsùn ṣàìsùn ah allah akbar kẹbi tá a máa kiri ó pẹ́ pé ẹ̀yìn dandan ni ká lọ bí mọ̀lúdì ọmọ kí wa àná wa bí tiwa náà tiwọn náà lọ bá a kẹtọ wa parí ẹsọdọ tiwa gẹbi ṣe tiwa ń gbà yẹn. rúṣàbà rúṣàbà káfi ṣe náà fìlà káfi ṣe nǹkan rí lámà fi kíkí ọlọ́run lọ yọ wá ọlọ́run yọ wá. ìmí ń bẹ́tẹ́ pé aago méjì òru láàdé tá ń bẹ̀ yẹn lápáàkì láago méjì àwọn ọdẹ ti mọ̀ wá. yẹn káàbọ̀ àfa o wọ́n ti bí àwọn náà ti bí nǹkan jìnnà sápẹ́ ẹgbẹ̀lẹ́ ẹkúṣẹ́ àwọn akpẹ́ kúṣẹ́ ọlọ́run àwọn akpẹ́ yìí náà kúṣẹ́ ayé. táàrù pé ń ṣe gbà yẹn ìdí bọ́ọ̀lù ni mo wà ìdí bọ́ọ̀lù ti mẹ́mẹ́ ni mo wà mo ń kọ́ ń pé lọ́rùn lẹ́jọ́ náà ni ní ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ lọ́ba mú tí a dé o ti jáde lé kí o ti o ti dà fà láàyè rẹ̀ lọ́ba jókòó lẹ́gbẹ̀ẹ́ kan mo sì ń kọ́ ń pé lọ níṣẹ́ òsì ó ní òsì ó lóun ní òun lọ ọjà lòun lánàá lòun bá ra tí a lọ́jà àbá ó ní àti ẹ̀ pé ó ní ó ní tí a ní pé àfa wà wà ra tí a kí a ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníyankunlẹ̀ ẹ̀yin náà ẹ̀ wò n bá sì wò bá ń pè ẹ̀yìn bídíà mòlúdì bídíà mòlúdì bídíà. mo ní àfa mo ti bọ́ máa lọ ń kà pẹ́lẹ́pẹ́lẹ́ abáǹkì lọ mo máa kí sàn gbogbo kè má jókòó tì ah, mo ń pè ẹ̀yìn bídíà ni ẹ̀yìn kìnìún kan ìsálà mẹ́ta wọn kọ́ ọ bẹ́ẹ̀ tí kan lè látòlè kọ́ ọ ìkan.

sọ àwọn tíà tó fẹsẹ̀ múrídìrín lẹ̀ ń bá lọ sọ ń bá tó tó kà ń bá wò pé tẹ́mi bá gbẹ́rì yìí lọ́wọ́ tẹ́nìkan gbé yìí lọ́wọ́ kápẹ́ nìkan náà ni a bá kó wáwájú tèmi tá ni màá dáre fún nù ẹ̀ méjèèjì èyí ń fi àdísì ànábì ìjẹ́rìí ń fi kùránì ìjẹ́rìí pé irọ́ ni àwọn eléyìí ní ah, mọ̀lúdì ńgbà tí ẹni tí ó kọ́kọ́ ṣe é. tó wá ṣe ó wá pa ẹgbẹ̀rún ewúrẹ́ ó sì pa ẹgbẹ̀rún aguta ó sì pa ẹgbẹ̀rún ràkúnmí orí ẹran wá dọ́ńtà rẹ̀ ńjọ́ kejì gbogbo eléyìí kísà ló ń sọ yìí ò tí ì sọ̀rọ̀ níbo lẹni aránṣẹ́ gangan gbé sọ pé ẹ̀sẹ̀ àwọn ẹ̀kọ́ bẹ̀ pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kìíní ọgọ́rùn-ún ọdún kejì ọgọ́rùn ọdún kẹta tí ànábì ti lọ lẹ́nìkan tó ronú rẹ̀ ló tó ṣe. ìwọ lọ́hùn ǹjẹ́ àwọn ọmọdé àdáràn o ṣé dáàtì ìjọ sí dáà ń ṣe rèé ní ẹ bá dànù gbàkúgbà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́ wa ni pé a ti rí nǹkan nu tíra pé tí a lọ sọ ó ti dẹ̀ yín nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí a lọ sọ àṣẹ gbogbo tí a kò ń sọ nǹkan dáadáa bá a ṣe fọmọ kí ó jọnu pé ẹ máa bọ̀ ọdún kéwú tá à ń pè lọ́dún kéwú wọ́n lọ́dún ẹbọ ni o kálukú náà ò rí bí gbọ́ sí pé àrùn la ẹ má ẹni mi ni ẹ má bàtí ajẹ́ ẹ má bàtí ajẹ́ àwa ń dúpẹ́ lọ́dọọdún pé eyín tẹ gbélé alọ́ pé a sì mú un tá a bá rí wá ẹ tó kánṣu eléyìí àrùn la ẹ mo ní à èmi tí mo fẹ́ kánṣu rẹ tí àti àwọn afúnmere ẹnìkan ní olùsòwò mú tí a ń gan wá sórí tí ààrẹ sẹgbẹ tí ó sì di àgbẹkì láyé rẹ nìyẹn ẹ má ti jà á bù bóyá tí ààrẹ sì ní ọjẹ ẹ ntí wọ́n ṣẹlẹ̀ ní pé o ń kéwọn gbogbo yín ẹ má ti kéwọn ìdààmú mọ́ ẹ̀yin náà lọ kà á ẹ̀rí wa tá a ní sẹ̀sẹ̀lẹ̀ ẹgbẹ́sẹ̀gbẹ́ rẹ̀ ẹ má jẹ ẹ má jẹ ìrànwọ́ àti fún yín ẹ̀yin náà lọ kà fúnra yín. alásọ̀rọ̀ adájọ́ mi ńgbà kálukú ọmọ àdéjọ́ tá adájọ́ kálukú torí pé mo sọ fún gbàtí wọn lọ pé ẹ wá èmi ò o èmi jẹ agídí ni òun lò so pé mi ò lágídí ṣé ìsọjú òdodo yẹn nìjà mú ọ̀rọ̀ pé ń gbà tí ń bọ̀ ìsáwà àmọ́ kéwù nìyẹn ọ̀kan yẹn ọ̀sẹ̀lẹ̀ o àmọ́ kéwù nù o àṣẹ mọ̀ náà nù wọn lẹ́ni ọpẹ́ tó gbọ́n máa dúpẹ́ èèyàn lọ́gọ̀ kú o kátó lọ aṣọyún fún wa ń gbà wọn lè nígbà tó bá lé lọ́kọ̀ọ̀kan ní abáró ọdẹ jẹ́yìn kí ló dé. Ah wọn lọ́dọ̀ bẹ́ẹ̀ ń pé kíní tó tọ́ kò lẹ́sẹ̀ ńlẹ́ o kí láàmú wa ṣe dípò ní ìsinmi ẹ̀jájọ́ ròyìn náà ni èmi náà ò tí ì mọ̀ ẹ̀jájọ́ tó dábàá máa ṣe ṣe eléyìí ọ̀tá dáa báyìí kò dáa bá ti wá sọ yìí ọ̀rọ̀ ti tàn síbẹ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ìṣèjọ́ máa kí fún wa làánà ìjọ máa kí fún àwọn àfa wa ti ilé eke tí a là ń sọ yìí ó kú ilé eke tí ilẹ̀ ń sọ yìí ó kú ilé tí a wá o àánú ògbìdọ́hùn bá a ti fọmọdọ àwọn afáànù bá a kí hàn dáadáa ń rọlẹ́jọ́ náà ọ̀rọ̀ kan ń jára ìrìn yìí àmọ́ eh, ilé kí ó la ti wá yìí ọ̀rọ̀ sápọ̀ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ lọ́kànrin kọ́lọ̀ tó wá fi ìdí ọ̀rọ̀ wá fẹ́ kan fi múlẹ̀ ní létà ọwọ́ ń bọ̀ lọ́wọ́ wá ṣe ọwọ́ jẹ́ pé ilé kí ó lọ́run ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ sẹ́wọ̀n pé ọmọ kí ló wá nílẹ̀ àkáyì àfọwọ́sẹ́ bá jiyàn mo rí bẹ́ẹ̀ báwa àjì yẹn bá gbọ́n ṣùgbọ́n gbọ́ lọ́hún ó ṣeun ní rọ̀mùdánù ọdún tá a wí bá tó àsìkò rọ̀mùdánù lọ tẹ̀síìrì àwọn àfa làbádé tẹ̀síìrì láàárọ̀ ọjọ́ náà lọ́rọ̀ bá lágbára èpè táwọn yìí pọ̀ lórí ẹ̀ ń bá ṣe bídíà ẹ̀ ń bá ṣe bídíà ká gbóná àlìjọ́ náà iná ni ó wọ̀ ọlọ́run ṣeun báyìí alihamdulilayi ọ̀rọ̀ bídíà kí ló lè tó báyìí àmọ́ bídí àjọ náà dúró lórí láwọn àyàn àwìkọ́gbọ̀n àwìkọ́gbọ̀n báyẹn bá fi kọ́gbọ̀n òótọ́ sì ni bídí àní tòótọ́ ìbáraẹnìkan tó wí láwọn àyàn tó bá fi kọ́gbọ̀n bídí àní torí ìta àjùlẹ̀ gangan kò ń gangan òfẹ́ kan lẹ́sẹ̀ ńlẹ̀ débi èyí tó a fi kọ́gbọ́n bá a kà sí wé ìyá ka sọ̀sọ́ ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ládá ṣẹ̀kọ́ kan máa ti ara wọn wé àwọn afá ti tẹ̀sí nínú wọ́n dẹ̀ wọ́n gbóyè ẹ̀yin òde mi òde fìlà nù yín ẹ̀yin òwe náà ni ṣẹ̀pá lóye jù yín lọ báyìí. àbí àwa dé tàjíà. ẹ̀yin dé tàjíà. Ah, ah. máa dẹ̀ ẹ̀ dáná sí ah. ọ̀dà àbáwọn kọ̀yẹ́kẹ́ máa ń sọ wà sí wọn dé tàjíà àbáwọn kó ojú bá ń lọ. Lada kọ́bọ̀ tó ní òsì. lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ma fi kọ́bọ̀ wọ̀ náà. n ma lè pariwo àsì. à ń kọ́ lọ́jọ́ mi yóò gùn. kí ni bí díà bí láwà ni wọ́n níbi àgbàdo àfi kọ́ òkè ni mo sì wé lọ́jọ́ náà mo yẹ kọ́ lọ́ba yìí. tàánù kì í. ọlọ́jọ́ mi yóò gùn tí n bá ẹ̀yìn tún ní ìsìn ìwé délé padà ẹ ti sọ fún wa pé ká má gbọ́rọ̀ ẹnu yín ẹni tẹ́ ẹ bá kọ́ wa ní ká gbọ́ èmi náà lọ ka ń tẹ́ ẹ kọ́ mi tí n bá bá bẹ́ẹ̀ ti sọ yìí òní náà ní í tu nìníwé mọ́ àmọ́ o àmọ́ o ṣé bídẹ̀ ilé yìí nìkan ló gbé ni wọ́n ná àbí bídẹ̀ àyọkọ́ wọ́n ní gbogbo bídẹ̀ ni lọ́jọ́ mi yóò gùn bẹ́ẹ̀ sì bá ní kó tí a jáde lónìí fún láwọn ní àríkọ́gbọ̀n yìí ẹ bá ní kó jáde bá ní fún olùdí o tọ́lá kan kan kàn pé bídíà ni o. n fẹsẹ̀ halẹ̀. bí o ti bí o ti yẹjú ẹ nù bí tá a ti tá a ti sọ pé àwa o ẹgbẹ́ sọ pé bídíà ọgbìyànwó náà yìí kúlù bídíà ti ń dọ̀làlà wà kúlù dọ̀làlà fìnnárì àwa ti báyìí fún mọ̀lúdì nàbí yìí tó pé ara bídíà ni ata títí a fi rí pé súnà ni àdẹ̀tí rí ìlòkó lè wà. kò lè sí. nígbà tó wá rí bá òun tí òjò bá ń lọ kí lè jọ́ máa défù kọ̀kọ̀kọ̀ nígbà tí ìsìnkú ń tà sí rí ń tà sí tá a pa sí wọ́n tó wá tún lérí kan ọ̀rọ̀ kan ń tó òrí tó wà. ọ̀kan náà máa kéwò kan ló bá sì ṣe jẹnijẹni wa ń jọ náà àti ní ti ń tó jáde kó lè ké ńlá àti rí mọ́ o ọ̀nà ẹsẹ̀ odò mẹ́rin lé wọn njó ti kó lè kí ó báyìí láti rí mọ́ ngbà láti mọ̀ lójúmọ́ bá ní òun bèrè àwọn afá òun bèrè àwọn afá nítorí bí nǹkan gidi lọ́fẹ́ sọ ni báyìí jókòó ìgbà náà ti ń lọ bẹ́ẹ̀ fún ọ́fíìsì hánukun láì wọ́n ní mo lùdí ọ̀rọ̀ wọn lẹ́sọ pé ọ̀dàmú níbẹ̀ ni hánukun láì ẹ jáàrú dáadáa o ẹ wo ohun tí wọlé ń bẹ̀ o. mo ní sẹ́ nǹkan wọlé ń bẹ̀ àṣẹ mọ̀ pé nǹkan wọlé ń bẹ̀ níjọ́ yìí ti wá lọ níjọ́ lẹ wá mú nǹkan wá rí ẹ̀múrí tọ́nù wa. ibi ẹ̀ ti lọ sẹ́yìn ẹ wá ṣe mòlúdì ẹ̀yọ kan rí lẹ́yìn tó ti jáde kó lè kéyìn. sori pé nǹkan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o n ti mẹ́lẹ́dọ̀ lọ́wọ́ á èèyàn lọ jọ́ fún mi ní nǹkan. mọ́dé mọ́dé mọ́ mọ́dé mọ́ òpó ó yẹ èèyàn járe lágàbẹ̀ yẹn èyí tá a tún fẹ́ sọ wéré tó jẹ́ àǹfààní tá a rí nù àyà yìí ó pe? pé ó ní wípé ńgbọ́ lọ́hún sọ pé òun ló ń lọ́lá àwọn afáàní asànfààní wádàhù ibi ọ̀rọ̀ yẹn nípa tẹkidíìmì la khabar ipe àtikí khabaru ṣáájú mubtada gbogbo ìgbà tí nǹkan bá yẹ ipò ẹ̀yìn tá a bẹ ju aṣíwájú ni máa ń sàǹfààní tafsir fún àpẹẹrẹ nísìnyí tabamu jumla tó ní jaaru wa majururu wa dandan fún jaaru wa majururu yẹn nínú ètò Lárúbáwá ni pé kọ́ wà lẹ́yìn hana azabu ilaika hana azahab ilaika èmi ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ hana mubtada azabu jumla filiya khabaru mubtada ilaika jẹ́ jaru majruru muta'alikani ala asab àmọ́ tá a bẹ́ẹ̀ lè gbé kò níbi ipò ẹ̀yìn tó wà wá síwájú pé ilaika asab ntí mo sọ ni pé ọ̀dọ̀ rẹ nìkan ni mò ń lọ ní ìníyà síbẹ̀ jaru majruru nìyẹn àbí ntọ́jẹ́ máa fúdù bì yìí mọ̀fọ́lù bíi ní ìsìlámù ẹ̀jọ̀wé àrífìlì àrífàìlì kátólì mọ̀fọ́lù bíi inú ètò sísọ̀lábáwá nasara seidu amura nasara seidu amura nasara filimadi seidu fa'iluhu amura fa mọ̀fọ́lù bíi ipò ẹ̀rọ wà wọn tàbí ibi wá síwájú pé amura nasara seidu tàbí wáṣíwájú bẹ́ẹ̀ yẹ àsìkò yìí ta sọ ni pé ṣèédú ọ̀sán ti fẹ́ nìkan kan ju amúrò lọ olóòtú sọ pé ìyáàká nàbùdù ló sọ pé nàbùdùkà nù fatia alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yaumidin ìyáàká nàbùdù ẹ̀rí a sọ pé nàbùdùkà ìyọ́n ni pé ìwọ nìkan ṣoṣoṣo lámàsì wà iyyaka nasta'in ìwọ nìkan láàsì máa wánà sí wá ọ̀dọ̀ rẹ láti ń parí fún gbogbo àwọn tí ń sóògùn yìí pé ẹ ti dira yín nígbà seventeen times lójúmọ́ ó kéré tán ebe kàfá tí a ń gbà mẹ́tàlélógún lójúmọ́ lẹ́yìn ká méjìlá sùnbà mẹ́rìnlá ìlà mẹ́rìnlá sírì ó di mélòó jàmá ó di mẹ́wàá magribi mẹ́ta ìsáyì mẹ́rin seventeen yẹn yáàkà náà là ń wí gbà yẹn wọ́n nìkan láàfin wà yáàkà náà sàì. àwọn àǹfààní ara àǹfààní tàṣíìsì pẹ̀lú pé ó nílì la ìmúlẹ̀kùsàmọ̀ wá tiwọlé àrùdì èyí wọn bá wọn. ọ̀rọ̀ míì tàtúnṣàǹfààní ń bẹ ni pé anabi isa alayisalaam ọbọ ọ̀ràn tí ọmọ táwọn nasara gbé kọ lọ́rùn ọbọ ọlẹ́wájú ọlọ́run pé tọ́ ọlọ́run ìwọ nìkan ni ìwọ nìkan ni òun ọ̀ràn wọn ní tí a ń sọ o ẹrú rẹ lòun ṣe o tó ń sì sìn ọ tó fi kú láyé ara ń náà ń bẹ. Ah, báyìí. àǹfààní ilé náà àtúnrí inú àyà yìí ọlọ́run dákọ sánmà lọ́pẹ̀ ní méje sábú àtàmọ̀ wàt àmọ́ ilẹ̀ ó fi gbólóhùn ẹ̀yọ kan pè é a sì rí ẹ̀rí inú Quran sọ́tọ̀ láti wípé àyà twelve pé aláwùlẹ̀ ní kàlákà sábú àtàmọ̀ wàtí wà mínà lè àrídí mísìláhùnà. ó jẹ́ àmọ̀ pé méje náà nílẹ̀ ṣùgbọ́n a ti rí ìtàn tó fi ìdí méje sánmà rinlẹ̀ fún wa nígbà anábì lọ sílẹ̀ láti lè eh, Israel ó dé sánmà kínní kejì kẹta kẹrin karùn kẹfà keje ilẹ̀ ńkọ́ ṣé méje nílẹ̀ tọ́jú méje àwọn onímọ̀ ẹni sáwàlà àkọ́kọ́ àwọn oníbẹ̀ ń bí ẹ̀kejì àwọn oníbẹ̀ ní kẹta àbáwọn ìkàlà ń lo méjèèjì ilé tọ́lọ̀ máa sọ méjèèjì tí máa fi méje rìnlẹ̀ fún sánmà tí máa sọ̀kan lẹ́yọkan ẹ̀yọkan àwọn afáàní méje nílẹ̀ méje nílẹ̀ òun ló sì máa ń tọ́ dá síbẹ̀. Si njọ́ sì sọ fún aláàmà ẹ wo ayé tá a wà yìí tá a wà yìí iyejú ń tọ́ dá síbẹ̀ èyí tó fi mọ̀ wá la mọ̀ o èyí tó fi hàn wá la o jàmá bá a ṣe wà ń kálẹ̀ yìí àkọọ́lẹ̀ sọ fún wa pé àlùjànnú tó wá gbọ́ wá sí ojú àwọn tá à lọ nítorí pé báwọ̀ bá wá sí wàásí agbéni a lè lọ sí wàásí máàdùn àárọ̀ bí àsìkò kan náà ni wọ́n jọ ń ṣe báà bá wá tọ lọ́sàn-án a lè lọ sí ọ̀lẹ́ àwa èèyàn àǹjẹ̀ náà rí báwọn tiwọn tí wọn bá ti wá sí wàásí ìtàwé èèyàn kò sẹ́nì kankan náà dànù tó lẹ́láwà sílẹ̀ tá dànù lọ gbọ́ wàásí àǹjẹ̀ nù kò sí àwa nìkan ló sọ láǹ fún. ilé kéwà ni à ń gbà ilé kéwà ni à ń gbé à ń kéwù. kò sí àǹjànú kan tó lè pé àǹjànú ẹgbẹ́ rẹ̀ gbé tí ààrẹ kí máa kọ kò sí yọ ọkọ̀ tiẹ̀ ni kò lè kẹ́lòmíì. gbogbo bí wọ́n ń ṣe kọ́làlá kọ́là rasul ni wọ́n gbé máa lọ ní wọ́n gbé máa ìtọ́jú èèyàn rí nu ìtọ́jú àǹjànú rí wọn ní gbé máa lọ wọn ò nílé kéwù pàtó lọ́dà tiwọn. àwọn tá a jọ ń ṣe láǹdàánú ó súnmọ́ kí wọ́n pọ̀ ju àwa èèyàn táwa ń bí lọ ṣùgbọ́n ibo ibo la ti jókòó ní ìsìn tí àyàn ń gbé díà lọ́wọ́ ń sìn àná ti jókòó nígbà tí àyàn náà jókòó tí ààyè fún fáwọn náà ìmí náà dónú wọn báwọn náà ti dúró yìí lórí àyè kan náà iye màlẹ́kà tí ń báyà kọ̀ọ̀kan tá à ń sọ yìí sọ ọlọ́run nìkan ló mọ̀ á. ibi ìran dẹ́sí náà rèé àwọn ọ̀dá wa lọ́wọ́ àwọn òdí àwọn lọ́wọ́. ó mi pé ọlọ́run ọba àlékè ọlá bó ṣe wù ní í ṣe ọlá rẹ̀. ẹ má tu wò ní túmọ̀ ẹ̀. àwọn àfáà ní. lábala omi wọn ní ṣe bẹ́yìn mọ̀ yìí pé ẹnìkan ntọ́lọ́run fi ntọ́lọ́run fi à ń sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan fún wa ni pé ojú wa ò tó èyí ń bẹ lẹ́yìn ìta wà yìí ẹnìkan wọn ní ànábì fẹsẹ̀ ọ̀rọ̀ ìrìn ilẹ̀ ànábì ní mani tatọ́ a síbúrámínà lè ábì. suliman tọwakawulaw bi yamalekiyama min sabu yara diina anabilẹn tọba mu sibru insika ilẹwulẹ isika ile ẹntọba mu nitabosi la ye malẹ tiẹ anabi ni yalikiyama wọn ò rí insika ń nde ile keje wọn abikọrọ kọ́ ó jẹ́ agbọ́n bẹ̀ pé méje nílẹ̀ mi ń sábì ara dínà ẹlẹ́ẹ̀kejì ni pé ńjọ́ tó ń ti gba orí rẹ̀ báyìí ẹ̀ ń ti gba orí ẹ̀ ń sì sí orí rẹ̀ mọ́yàn lọ́wọ́ sẹ́mà pé ẹ̀ ń tó nílẹ̀ orí kankan sí lábẹ́ ilẹ̀ mọ́ ọ̀gbàdélẹ̀ keje náà ni sẹ́mà bẹ́ẹ̀ tó bá ka tòkè òdẹ̀ rí báwọn ilẹ̀ tiwa ń bí ta gbé nílẹ̀ tó pọ̀ ní. Ni a ti ń kọ́lé yẹwúrẹ́ yẹwúrẹ́ là ń kọ́ yìí níbi tí wọn ò gbé nílẹ̀ bíi wa ten story fifteen story twenty story twenty five story ibòmí fifty story kò sì jẹ́ ìrora fún wọn lífìtì wọ́n máa fi kárò wọ́n máa fi lọ tí èèyàn bá ti dénú lífìtì ìṣẹ́jú méjì pẹ́ tó bá kò ní lọ sájà twenty five two minutes náà ti débẹ̀ nígbà tí òní ká step. lọ́dọ̀ tí wá ń bí ni ẹnìkan ti ń kọ́lé tí ó ṣe dẹ́kin rẹ̀ tó sì mọ níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí tí ò gbé sílẹ̀ téèyàn bá ti kọ́lu lé báyìí ntọ́fẹ́ kọ́sọ́ ti kọ́ tán ta òkè rẹ̀ fún mi yóò dẹ̀ ta fún un dẹ̀ gbélé tiẹ̀ kọ́ ẹ̀ òun dẹ́kin rẹ̀ wọ́n tún lè rárọ̀ tiẹ̀ náà òun ó fóònù náà bẹ́ẹ̀ bá ní tọ́ga rororo ẹnìkan kò ní wọn àwọn orílẹ̀-èdè sẹ́ni lọ́hùn kẹ́nìkan nìkan kò ní èyàn mẹ́wàá mi ní èyàn mẹ́wàá mi ní mí. òkè ṣe é máa lòfẹ́ lòmíì lọ ilẹ̀ òrí bẹ́ẹ̀ ẹ má ti gbòkè rẹ̀ ní ìsìn ọgbà kan nìyẹn kò sí ní tó ń ti fẹ́ ṣe ń tàlẹ̀ rẹ̀ mọ́ kò sí pín mọ́ níwọ̀n èrí délẹ̀ kéde ẹ̀wà wẹ̀ ń gba plọ́ọ̀tì kan sẹ́mà pé orí nǹkan rù ẹ̀ á gbà yé kàkan wọ́n sì rí délẹ̀ keje tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ àgbà nǹkan orí nǹkan o ẹ dákun bàbá owó five hundred naira yìí àmọ́ tí wọ́n dé yìí ẹ bá níbẹ̀ lọ́wọ́ fún wa kí wọ́n má délé kú lọ́wọ́ kọ́mọ̀dé lárùn lọ́wọ́ kọ́lọ́ ó sì ṣe ìmọ̀ wọn ní màá lálùbáríkà wọ́n lànà ọlọ́run lẹ́yìn rẹ̀ ìnáwó tá a fẹ́ ní ọjọ́ oṣù yìí kọ́lọ́ máa ní ṣe. àmín. bákan náà a parí abáǹbọ̀rọ̀ la ní ìsìn tí àtúntún láàgbé lọ́wọ́ tí àtúntún júṣìù míì júṣìù kẹfà rèé iná tíra ilé yìí àgbè júṣìù keje lọ́ọ́lọ́la ẹ bá ní sọ fọ́lọ́hún láti sí àkókò tá a ti ń bá bọ̀ ẹni tí a bá ní wọn bá ní tẹ̀sí ìbọ̀yà sí ń lé bí bàtà gbàtà tábà lọ rìn àjò wọ́n mọ̀ pé afẹ́ dé tó wọ́n mọ̀ bá lọ kọ́mọ́ ṣe bí ọ̀rọ̀ jàlálẹ́ ni o tí bàbá kan ṣe dé ìlàjì tẹ́gbẹ́tọ̀ lẹ́nu tó parí ẹ̀ àwa tá a bẹ̀rẹ̀ náà ni kọ́lọ́ọ̀jà parí ẹ̀. àmín ẹ bá ní owó àdúrà kọba ní fún bàbá ìmọ̀ọ́mù kan bá ní bẹ̀ lọ́nà lórí kan mẹ́tẹ̀ẹ̀ta yìí àti gbogbo jàmá yìí ẹlẹ́kẹ̀rin wá rí bàbá sẹ́yìn jàmá yìí ẹ jẹ́ àbára balẹ̀ torí ọlọ́run a fẹ́ kí ọlọ́run jẹ́ ó dáa fún wa. amina ẹ máa sàmì ẹ àdúrà náà wọn ti ń ṣeun bàbá tó tó ń ṣe àdúrà kì í pọ̀ jù. ìdí ni pé ọlọ́run lọ́ọ́ mọ iye ń tẹ́ ẹ ti sẹ̀ nítorí pé ń lẹ́yìn rẹ̀ níjà míì ẹ̀ níjà míì ẹ̀wọ́ pẹ́ ńlá gbeni náà ní tẹ̀ ń yàtọ̀ ẹ̀ wọ́n ti máa ń mọ̀ bọ́yẹ̀ yẹn ńlá gbeni àbí lójú rí ẹ̀ ńlọ ojú rẹ̀ ẹ̀yìn òǹrèké òǹrèké hmm. wọ́n ti mọ̀ pé á ah, hmm, ẹ̀ tí ò tó lẹ̀ máa yìí tí mo sì mọ̀ pé tiwa là ń ṣe ẹ bá ní sọ fún gbogbo ẹni tí ń wá síbí àtẹni tí ń lọ sírú bíi kọlọ mọ dà wá lẹ́bi. amina. gbogbo ohun tí wọ́n yẹ sọ pé ọlọ́run mú yín sí ọ̀tàn yín nìsín ọlọ́run mọ̀jọ sílẹ̀ sí wa. amina. máa já náà fà lẹ́sẹ̀. amina. ẹ ọlọ́run já náà fà fàkúfà. ẹ bá ní sọ fún ọlọ́run gbogbo ẹni tí ń wá lọ́kùnrin lóbìnrin gbogbo ohun tí wàá ń bẹ lára kálukú wa tí ọ̀tí alọ́rùn olùmọ̀ọ́ni gbogbo ń bẹ. èyí tá à ń fẹ́ kọ́ lọ́hún ó ṣe olùmọ̀ọ́sà ṣe fún wa. wọlé àná ọlọ́run láhọ́lọ́ wọlé àkùwàtà. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin wala akibatu lilmuntaqin wala udwan ila ala zalimin wasalatu wasalamu ala nabiyina muhammadin sallallahu alaihi wa alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin Ah, jama adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jama adúpẹ́ ọlọ́run ọlọ́run bàbá fi yé wa pé ó di ọdún kẹẹ̀ẹ́dógún géré tá a bẹ̀rẹ̀ tafsiru láàyè yìí àwa bẹ̀rẹ̀ láti bí a ti bẹ̀rẹ̀ yẹn Bákọ́rà àwa bàdé Máídà náà ni dé orí kékeré ó dé parí ọlọ́run lọ́hùn ẹ̀mí gígùn àtàlàáfíà ara tí bàbá ọlọ́run tí bàbá ọlọ́run pẹ́ ọlọ́run bá ní yọ̀ọ̀dá rẹ̀ fún yín jàmọ́ ẹ̀ bá bá ní o jèrè èmi mọ̀ pé mi jèrè ẹ̀ta wà ń jèrè látara rẹ̀ bàbá ń bẹ lọ́n kí a lè bá a jèrè pẹ́ bàbá ń bẹ kẹ́mi ogun ṣé bí torí ká lè ni ọlọ́run o bàbá àgbáyé ọlọ́run ogun fún ilé ọlọ́run jẹ́ ẹjíṣẹ́ ọlọ́run pẹ́ jẹ́ ẹjíṣẹ́ ọlọ́run jìnnà jẹ́ ká ọlọ́run pàdé ìyọnu ọlọ́run suratul maida labade oríkè kan yà parí àwa fẹ́ bẹ̀rẹ̀ suratul ọlọ́run jẹ́ abẹ́rẹ̀ pẹ̀lú dùnú jẹ́ ayọ̀rí ọ̀nà pẹ̀lú dùnú kùránì tó ọlọ́run jẹ́ kẹ́ẹ̀bá délẹ̀ lẹ́ẹ̀kejì kẹ́ẹ̀bá délẹ̀ lẹ́ẹ̀kẹta agbára ọlọ́run jù bẹ́ẹ̀ lọ mọ́sàbáni síbẹ̀ ọlá aláìlá ilé ńlá ọ ọlọ́run o akó gbogbo ọ̀rọ̀ yín lé ọlọ́run lọ bá wa yanjú rẹ̀ síbi tá à ń fẹ́ ọlọ́run ti fi yín dùn wá nú fi yín bà wá nú jẹ́ ọlọ́run jọ máa lékún yín ọlọ́run jọ máa pọ̀ sí ìkọ́ni mọ́kọ̀dé àìmọ̀ ṣe sí yín ọlọ́run wọlá ayéjú àwa tá ń tara yín gbádùn nípa pé ẹ̀yin ń gbádùn àwa kan ń tara yín gbádùn tí ò bá dẹ̀ gbádùn èyí ò lè tara ẹ̀ gbádùn ọba tó ní ẹ máa gbádùn tá ń tara yín gbádùn ọlọ́run jẹ́ ọba lọ́lọ́run ọlọ́run ràn yín ó ń tì yín lẹ́yìn ó hàn pé ọlọ́run tì yín lẹ́yìn wọ́n hàn sí àwọn òmùgọ̀ pé ọlọ́run tì yín lẹ́yìn ọlọ́ba tí ń tì yín lẹ́yìn kọ́mọ̀ padà lẹ́yìn yín ọlọ́run dẹ̀ ní ìrẹ́ ànábì nígbà tó wọn bá ti padà lẹ́yìn ìwọ ànábì wálàlẹ́ àkèrè àtòkẹ́rù lákàmínà lè òlá ọlọ́run ṣe ládéhùn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ mú sẹ́ ọlọ́run o èsì ọlọ́run náà lẹ̀ wá ń jẹ́ lọ yìí ọlọ́run má padà lẹ́yìn yín ọlọ́run wá jẹ́ kọ́rọ̀ yóò yọrí ibi ọ̀rọ̀ bá yọrí sí lọ́gọ́rọ̀ jọ́rọ̀ yóò yọrí sí re láyé ń bì tọ́ba dọ̀hún àlìkàmà jọ́rọ̀ yóò yọrí sí re abọ́lá abọ́lá àánú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ohun tó béèrè lóore tọ́yá sí pé de ládé ọlọ́run mọ́sà pèsè sulefanu mubin ọlọ́mbanigbélé ńlọ sulefanu mubin ọlọ́mbanigbélé ńlọ ọlá àti àtagbára rẹ̀ ọlá àjẹbẹ̀ rẹ̀ fi máa jẹ́bẹ̀ ẹ bá ní ṣe líláàfin méjì méjì ọlọ́run mẹ́jọ rẹ babalágbé ní sàmí ọlọ́run mẹ́jọ fẹ́ rẹ̀ yín ẹ bá ní sàmí rẹ àjíǹde ara ọlọ́run jọ jẹ́ ọlọ́run jẹ́ o ẹ ju àwa tá tara yín gbádùn tá ọmọ tá àti ìbí ní ìsìn afẹ́kà náà jèrè lára yín ọlọ́run ní síbẹ̀ gbogbo yejú àwa tí ọba wù mọ ẹja mi ó dùn ún àwọn ọmọ tá àti ìbí àwa bàbá àwa àyà là ń jèrè lára nípa pé à gbọrọ ọlọ́run à ń tẹ̀lé àwa náà dẹni èrè ń jẹ́ ṣùgbọ́n àwọn ọmọ tá àti ìbí ní ọlọ́run jẹ́ káà lára bàbá ọlọ́run jẹ́ mi yín ogun débẹ̀ báni fún ilé àdébẹ̀ ọlá àti àtagbára rẹ̀ yàkàtà yàṣà ọlọ́run fi ọlọ́run ni ó fi babalágbe ni ṣàánú wa ọlọ́run fi babalágbe ni ó sì ló ń lò mọ́ ṣe bẹ́ẹ̀ ọba tó wá ṣàìlẹ́sà pẹ̀lú èyí tó fi ṣàìlẹ́sà yìí tí agbogbo ọ̀kẹ́ ẹ̀mọ́yé ọmọ ànábì ádámù wà ń tara yín jèrè ọlọ́run jẹ́ ẹsẹ́ pẹ́ o ọlọ́run jẹ́ ẹsẹ́ o ọlọ́run jẹ́ o ọlọ́run ẹ bá ń sàmì ọlọ́run má jẹ́ kí inú àwọn ọ̀tá babalágbe ni ó dùn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sínú ọ̀tá ẹ̀dùn ọlọ́run ṣẹlẹ̀ má fẹ́ ṣẹlẹ̀ ìdùnnú àwa tá à ń dunnú ọlọ́njọ́ máa lékún lára yín ìbànújẹ́ àwọn tí ń banújẹ́ gbogbo àwọn tí. náà gbogbo àwọn tí bàbá ní àtọrọ fún bàbá ti ṣàdúrà fún àrùn àfa wa Saheed Labọ àti àfa wa Ibrahim Almai olómi wọ́n ṣe àṣeyọrí nílé ẹ̀kọ́ Khairul Adabi wọ́n tún tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wọ́n tún ṣàṣeyọrí àṣeyọrí ọ̀nà lẹ̀ ń gbọ́n òkèèrè ní ẹtí máa ń lọ parí rẹ̀ ẹ̀kọ́ yunifásitì tí wọ́n lọ yunifásitì tí kéwù tí wọ́n lọ ni wọ́n lọ parí rẹ̀ sí ìlú ẹ̀ ẹ̀ pé tasad àti ẹnìkíní àti ẹnìkejì yín òjò àlùbáríkà ọlọ́run bá nẹrọ̀ sínú mọ̀ náà ẹ̀kọ́ tẹ́ ẹ lọ ọkọ́ tẹ́ ẹ ṣàṣeyọrí lórí ọlọ́run yóò wúlò fún yín ọlọ́run àti àtagbára rẹ̀ àtẹ̀yìn ni àti gbogbo àwọn ọmọ àlùbáríkà tí ọlọ́run ti fi sọ khairul adabi ló kọ́ rí àwọn tí wọ́n wà Sudan wọ́n wà Sudan àwọn tí wọ́n wà ní Madina mọ̀nàwárà wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n wà ní Riyadh wọ́n wà ń bẹ̀ àwọn tí ń lọ sí Kuwait wọ́n múra àti lọ báyìí àwọn tí a ń lọ sí Brunei àwọn èèyàn ti lọ wọ́n ti lọ sí Brunei láti ilé ẹ̀kọ́ Khairul Adabi tó ẹ fẹ́ ẹ̀kọ́ iná wọn gbé lọ ọbẹ̀. àlùfáà wa tí ẹ ti mọ̀ ní àbùbúṣọ́ doctorate course làwọn ń ṣe lọ́wọ́ báyìí kọ́lọ̀ ń jẹ́ wọn láṣeyọrí rẹ̀ gbogbo ọmọ alẹ́ Khairul Adabi tí ọba adẹ́dà ti fi dùn wá nú má fi yín bà wá nú jẹ́ gbogbo àwọn tí a tó ń bẹ ilé ẹ̀kọ́ báyìí ọlọ́run kò fi wọ́n dùn wá nú dalẹ́ àwọn èèyàn tá a ti wà ń bẹ̀ wálàdínà yá túnà àtàwọn èèyàn tẹ́ ń bọ̀ ọlọ́run jẹ́ kí gbogbo yín láṣeyọrí rẹ̀ kó fi yín dùn wá nú dalẹ̀ kó fi yín dùn wá wọnú ilé àlìjánná bọ́lá àti àtagbára rẹ̀ abọ́lọ́ ọlọ́run bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹnì kìíní kejì yín tàṣà àdúrà fún àwọn ti Sudan àti gbé àdúrà àti àmọ́ ti Burundi agbèmọ̀ ti Qatar agbèmọ̀ ti Kuwait agbèmọ̀ gbogbo yín látòkèdélẹ̀ ọlọ́run o àkú ọ̀rọ̀ yín lọ́lọ́run ọlọ́njọ́rọ̀ yóò yọrí síre torí pé bí ọ̀rọ̀ bá yọrí sí lọ́gọ́rọ̀ láháúláwà lákùwátà. bàbá ní àtọrọ fún gbogbo ẹ̀yin jama ẹ pa abẹ́ ẹ́ ìyàwó àti ìyàwó àkọ ẹ̀yin ò tẹ̀ torí mò ń wọ ẹnìkan lẹ́yìn báyìí bẹ́ẹ̀ sí jẹ́ mẹ́nu ẹ̀ mo ẹni yẹn firi báyìí ẹ̀ five gbogbo jama bàbá ní májẹ̀mú wá ni gbólóhùn kìíní kejì o àdúrà tá máa ń ṣe fún yàn pẹ̀lú májẹ̀mú ni èpè tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n ń ṣépè fún pẹ̀lú májẹ̀mú ni májẹ̀mú tádùá yín ò fi gbà ti wà lára yín gbogbo jẹ̀mọ́ yìí látòkè délẹ̀ àtàwọn tá a wà ń bí sìn àtàwọn tí a ti lọ àtẹ̀ntì ọ̀wà bí lẹ́nì ṣùgbọ́n tó yá pé jẹ̀mọ́ àgbẹ̀ni nìyí ẹ̀yìn náà ni jẹ̀mọ́ madlẹ̀ arọ́bì ọlọ́run jáde àyàn ó gbà kó wá fi hàn aráyé torí tọ́lọ́run lẹ̀ ń gbà lára bàbá ọ̀rọ̀ ọlọ́run ni bàbá ń bá ẹ sọ ṣùgbọ́n ọlọ́run wá sí ẹ̀yìn ní ẹni tí bá láàmú tí à ń rẹ̀ jèrè wá àyàn ó gbà ọlọ́run bá ní lọ́lá ààyè yìí àyè gbà mí sí pé káà ni wọ́n ẹ̀ẹ́ ńgbà káàbá ń lọ bí ọgọ́rùn méjì tí káàbá ń lọ bí ọgọ́rùn mẹ́ta ọlọ́run mọ́sà bá ní síbẹ̀ ọlọ́run bá ní dá yín lọ́lá ọlọ́run bá ní dá yín lóhùn ẹ̀ẹ́n tọ́jú oṣù ọwọ́ nù yín ọlọ́run bá ní dá lọ́lá ẹ̀tọ́ ojú sówò ọlọ́run bá ní dá lọ́lá alákọ̀wé inú yín ọlọ́run bá ní dá lọ́lá òun káràkátà ọlọ́run bá ní dá lọ́lá wọlá pétọ́ ọlọ́run lẹ́ẹ̀mẹ́ẹ̀ṣe alálùfáà ọlọ́run dá wa lọ́lá ọmọ akéwù náà wa lọ́lá ọlọ́run àti àtagbára rẹ̀ òun káràkátà ọlọ́run dá báni dá lọ́lá wọlá pétọ́ ọlọ́run lẹ́ẹ̀mejì máa bàbá bá pè yín pé ìnáwó yá ẹwà máa náwó bí ẹni tí kọ̀mọ́ntì àfowó ṣe ọláìgbọ́tì láìgbọ́tì fùjátà ló máa ń jẹ́ ṣùgbọ́n thousand thousand lẹ̀ ná báyìí bá sọ ẹ̀dá ẹ̀sọ́ máa ná mílíọ̀nù ọkọ̀ dàgbò kẹ́kọ̀ọ́ di bílíọ̀nù ọrọ̀ ọlọ́run lọ́rùn ṣébí bàbá sọ lẹ́ẹ̀kan ọlá ọlọ́run ọ̀pọ̀ bí omi òkun ni bá lọ bu àgbá kan nu omi òkun ẹ̀hẹ́n ń bò lọ́ọ́ lọ bá ní di bílíọ̀nìà wọ́n náà ṣe ọlọ́run bá ní di bílíọ̀nìà lọ wá dáa tó kàmú ọ̀dà fún àjùbọ́ ẹ̀ lọ mẹ́ta mẹ́ta mọwa wa gbe ngbanjo e ba se li meji meji li ni ka atọkọ se saju habib ati iya wa ni adabi eleha aisa aisha tinola eh tinola eh bo ba ma lo ma olorun ma se be la kan yen omo ti a ba bi ladabi loni to ba jo berin iya ni ọlọ́run ló fi pè níyà bọ́ọ̀ bá fẹ́ máa ń bi táyé ìwọ lọ sí ìlú ọ̀yọ́ ọmọ tí wọn bá bí ní ààfin lọ́yọ̀ọ́ lónìí ìyá láàfin ni máa jẹ́ wọn èpè wọn ló kọ́ torí ìyá tó bí ìyá bàbá mi ìyá láàfin ni ó jẹ́ kí n mọ ìtàn bẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe ìyá wa ní àdàbí ẹlẹ́yà aisha ti ń lọ sílé ọkọ àti ọkọ wọn àfa wa habib àtọkọ àtìyàwó. abibula abibula gàfà àwọn àbíbùlá àti ẹlẹ́ àìsà àtọkọ àtìyàwó ọlọ́run bá ní fún alálàáfíà bá ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn ìgbésí ayé wọn ọlọ́njọ́ rọrùn ọlọ́njọ́ dáa fún àtàrà nídìí ìmọ̀ nídìí ẹ̀sìn báwọn ṣe jẹ́ ọmọ àdùnnú yìí wàá bá fún àná lọ́mọ àdùnnú lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lóbìnrin ìbejì ìbejì láàrin tí wọ́n máa á lọ ilé ọkọ lójú ẹ̀mí bàbá tí náà máa gbéyàwó ní síbẹ̀ ìgbéyàwó wọn bá ní fàlùbáríkà sí bá ní rọ òjò àlùbáríkà lẹ́yìn lórí ọlá àti àtagbára rẹ̀ gbogbo yẹjú àwa tí a wá múra ìnáwó náà ọlọ́run o yóò pé bá wa láyé o yóò bá wa láyé o wá bá bo bàbá láṣìírí tààrà ìbò àṣírí ìdárú bá sẹ́fún bàbá ẹ̀ nǹkan àdàbí lọ́jọ́ tọ́pẹ́ ni ọba adẹ́dà ti pé kó jẹ́ yàgò yájú kí ni owó kọ̀kọ̀rọ̀ tẹ́ ń gbọ́ lẹ́ẹ̀kan la máa ń fi ṣe ètò kíní mòlúdì kíní owó kòkòrò tó bá ní láàárín tó yanjú ni o ńlákọ̀ ńjọ jimá báyìí àti ṣe wo sa ńgbà àárọ̀ monday láwọn àmútí lábàtúnṣe báyìí kó tó dẹ̀ mí àfọlọ́ ọlọ́run bẹ̀ lọ́hùn ọba tó ní kí nǹkan àdàbí kọ́ máa gbèrú ọlọ́run májọ lọ́ọ̀lẹ̀ ọlọ́run jọ máa máa pọ̀ sí ìbò àṣírí dàrú ọlọ́run bá ní ṣe fún yín gbogbo wa ìnáwó náà ká ọlọ́run bọ̀ o jẹ́ ká rójú ráyè ilé ọkọ ọlọ́run já rójú ráyè gbogbo wa ọlọ́run já péjú sí wa bá ní gbogbo tó bá ṣe yòókù ọlọ́run jọ gbà Ah, bàbá wa àgbàlákùfò Abdulkareem ah, Adébáyọ̀ Kódòpọ̀ àti ìyá wa àgbà tí a jọ jíṣẹ́ Ọlọ́run láàyè náà ni nínú ilé náà ni lọ́ba adẹ́dà wá pé ọmọ gbèrú tí wà ń gbòòrò débi ó gbòòrò déhùn ọlọ́mba ni yọ́nú sí wọn àlékò ká àlékò gẹ ọlọ́mba ni ṣe fún wa bísílẹ̀ kúlàlà. ẹ̀sìn wọn lọ́gbà o ah, ìwé tí wọ́n ń fún yín yẹn ìgbẹ́jọ́ fún yín yẹn ọjọ́ sunday wọ́n fẹ́ ṣe program yẹn ní ibi tí wọ́n ti máa ń ṣe ní ní sẹkítẹ́ríà. ní ilé àwọn ilé àwọn lọ́balọ́ba. ilé àwọn lọ́balọ́ba. ká gbìyànjú ká lọ. ìjọ mẹ́rin ìjọ mẹ́rin. ìjọ mẹ́rin òní wọ́n fẹ́ ṣe pẹ̀lú ọ̀sẹ̀ rọrùn.